kọ́ríntì kejì orí kejìlá. èmi kò lè ṣe àìṣògo bí kò tilẹ̀ ṣe àǹfààní nítorí èmi ò wá sí ìran àti ìṣípayá olúwa èmi mọ ọkùnrin kan nínú Kristi ní ọdún mẹ́rìnlá sẹ́yìn yálà nínú ara ni èmi kò mọ̀ tàbí láti ara kúrò ni èmi kò mọ̀ Ọlọ́run ni ó mọ̀ a gbé irú ènìyàn bẹ́ẹ̀ lọ sí ọ̀run kẹta èmi sì ti mọ irú ọkùnrin bẹ́ẹ̀ yálà ní ara ni tàbí láti ara kúrò ni èmi kò mọ̀ Ọlọ́run mọ̀ bí a ti gbé e lọ sókè sí párádísè tí ó sì gbọ́ ọ̀rọ̀ tí a kò lè sọ tí kò tọ́ fún ènìyàn láti máa sọ nípa irú ẹni bẹ́ẹ̀ ni èmi ó máa ṣògo ṣùgbọ́n nípa ti èmi tìkára mi èmi kì yóò ṣògo bí kò ṣe nínú àìlera mi nítorí pé bí èmi tilẹ̀ ń fẹ́ máa ṣògo èmi kì yóò jẹ́ aṣiwèrè nítorí pé èmi ò sọ òtítọ́ ṣùgbọ́n mo kọ̀ ọ́ kí ẹnikẹ́ni kí ó má bàa fi mí pè ju ohun tí ó rí tí èmi jẹ́ lọ tàbí ju èyí tí ó gbọ́ lẹ́nu mi àti nítorí ọ̀pọ̀lọpọ̀ ìṣípayá. E kí èmi kí ó má bàa gbé ara mi garí kọjá a sì ti fi ẹ̀gún kan sí mi lára ìránṣẹ́ sátánì láti pọ́n mi lójú kí èmi kí ó má bàa gbéraga rí kọjá nítorí nǹkan yìí ni mo ṣe bẹ olúwa nígbà mẹ́ta pé kí ó lè kúrò lára mi òun sì wí fún mi pé oore ọ̀fẹ́ mi tó fún ọ nítorí pé a sọ agbára mi di pípé nínú àìlera nítorí náà tayọ̀tayọ̀ ni èmi ò kúkú máa ṣògo nínú àìlera mi kí agbára Kristi kí ó lè máa gbé inú mi nítorí náà èmi ní inú dídùn nínú àìlera gbogbo nínú ẹ̀gàn gbogbo nínú àìní gbogbo nínú inúnibíni gbogbo. Nínú nínú wàhálà gbogbo nítorí Kristi nítorí nígbà tí mo bá jẹ́ aláìlera nígbà náà ni mo di alágbára mo di wèrè nípa ṣíṣògo ẹ̀yin ni ó mú mi ṣe é nítorí tí ó tọ́ tí ẹ̀ bá yìn mí nítorí tí èmi kò rẹ̀yìn ní ohunkóhun sí àwọn àpọ́stélì gíga gíga náà bí èmi kò tilẹ̀ já mọ́ nǹkan kan. kan nítòótọ́ a ti ṣe iṣẹ́ àmì àpọ́stélì láàrin yín nínú sùúrù gbogbo nínú iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu àti iṣẹ́ agbára nítorí nínú kíni ohun tí ẹ̀yin rẹ̀yìn sí ìjọ mìíràn bí kò ṣe ní ti pé èmi tìkára mi kò jẹ́ oníyọnu fún yín ẹ dárí àṣìṣe yìí jì mí kíyèsí i ìgbà kẹta yìí ni mo múra tán láti tọ̀ yín wá èmi kì yóò sì jẹ́ oníyọnu fún yín nítorí tí èmi kò wá nǹkan yín bí kò ṣe ẹ̀yin tìkára yín nítorí tí kò tọ́ fún àwọn ọmọ láti máa to ìṣúra jọ fún àwọn òbí wọn bí kò ṣe àwọn òbí fún àwọn ọmọ wọn èmi ò sì fi ayọ̀ náwó èmi ò sì ná ara mi fún ọkàn yín ní tòótọ́ bí mo tilẹ̀ fẹ́ yín lọ́pọ̀lọpọ̀ díẹ̀ ni aha fẹ́ràn mi ṣùgbọ́n ó dára bẹ́ẹ̀ tí èmi kò dẹ́rù bà yín ṣùgbọ́n bí ọlọ́gbọ́n èmi ń fi ẹ̀rọ mú yín èmi ara yín jẹ nípa ẹnikẹ́ni nínú àwọn tí mo rán sí yín bí mo bẹ Títù mo sì rán arákùnrin kan pẹ̀lú rẹ̀ títù ara ẹ̀yin jẹ bí nípa ẹ̀mí kan náà kí a wá rìn bí ọ̀nà kan náà kí a wá tọ̀ bí ẹ̀yin a rò pé ní gbogbo àkókò yìí àwa ń jírẹ̀bẹ̀ fún yín àwa ń sọ̀rọ̀ níwájú Ọlọ́run nínú Kristi ṣùgbọ́n àwa ń ṣe ohun gbogbo olùfẹ́ ọ̀wọ́n láti mú yín dúró nítorí ẹ̀rù ń bà mí pé nígbà tí mo bá dé èmi kì yóò bá yín gẹ́gẹ́ bí irú èyí tí mo fẹ́ àti pé ẹ̀yin ò sì rí mi gẹ́gẹ́ bí irú èyí tí ẹ̀yin kò fẹ́ kí ìjà owú jíjẹ ìbínú ìpínyà ìsọ̀rọ̀ ẹni lẹ́yìn ìjírọ̀sọ fújà ìrúkèrúdò kí ó má bàa wà àti nígbà tí mo bá sì padà dé kí ọlọ́run mi má bàa rẹ̀ mí sílẹ̀ lójú yín àti kí èmi kí ó má bàa sọkún nítorí ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ó ti ṣẹ̀ náà tí wọn kò sì ronú pìwàdà ẹ̀ṣẹ̀ ìwà erí àti ti àgbèrè àti ti wọ̀bì àti wọn ti dá.